Uri. Aí, Luana, amaro com a bolinha, mas por sua doutor. Òní o. Òní ni màá o. Ọmọdé o, ìmọ̀mọ̀gá ya fẹ́ o. Òní ni màá o. Ìgbà gbogbo bí o wò, ìgbà gbogbo bí ọdún. Òní ni màá kú gẹ́gẹ́ o. Ọ̀ṣọ́rọ̀ o, ọ̀ṣọ́rọ̀ ó ní nínú ẹkù gẹ̀gẹ́ o amúlòrè ìmọ̀gá ya péré o. ó ní nínú ẹkù gẹ̀gẹ́ o. amúlòrè ìmọ̀gá ya péré. ó ní nínú ẹkù gẹ̀gẹ́ o. amúlòrè ìmọ̀gá ya péré. ó ní nínú ẹkù gẹ̀gẹ́ o. ó ní nínú ẹkù gẹ̀gẹ́ o. gẹ́gẹ́ yóò gẹ́gẹ́ yóò. o.

nípa orí mímọ́ òkèlè òkàlọ́ orí mímọ́ òkèlè orí mímọ́ òkèlè ó bá yà pé orí mímọ́ òkèlè.

Orílẹ̀ máa kú lẹ́gbẹ̀rún. Nígbà gbogbo bí ọdún o. Mo kàyà pé o. Nígbà gbogbo bí ọdún. Yeah.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 shine. adépekele ló ní gbọ́dọ̀ rọṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni. sista ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n. látàrí ẹ̀dà ìyédè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wúràọlá fifty five at gmail gmail.com enough is enough on domestic violence látọwọ́ reverend mrs margaret ọ̀làwáyé ẹ máa rà ó. mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ yorùbá pápátá káàkiri àgbáyé ibikíbi tí ẹ wà mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró ti òtítọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé láti inú ọkàn yín lẹ fi fẹ́ ìran yorùbá ẹ̀yin tí kì í sọ máa lè ní ilẹ̀ yorùbá tó jẹ́ ògúnlówó ọmọ nìyí mo kí yín o ẹ kú ìfaradà hmm, wọ́n lẹ ní tí egun lé kó máa rọ́jú bó ṣe rárá ayé ló rárá ọ̀run hmm, mo kí gbogbo yín pé ẹ kú forítì ẹ kú faradà hmm, kò sẹ́ni tí ọmọ bí gbogbo ẹ̀ ṣe lọ lásìkò yìí kì í dẹ̀ ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti pẹ́ tó ti rí bẹ́ẹ̀ hmm. èmi kàn kí ni pé ẹ kú ìfaradà ìgbà díẹ̀ ló kù ìgbà bíntí ẹ̀yin dá ń wò mí ní Facebook mo kí yín o ẹ̀yin dá ń wò mí ní TikTok mo kí yín ẹ máa bá mi like ẹ máa tẹ̀ ẹ́ ẹ̀yin dẹ́ẹ̀dẹ́ ń wò mí ní YouTube mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé ẹ ṣeun ṣeun ṣeun ẹ kú kó má bàjẹ́ hmm, ẹ kú àdúró ti ọmọ lúkà ẹ dẹ̀ kú àdúró ti ìran ọmọ Yorùbá mo appreciate gbogbo yín láìpọ̀ ẹnìkan. now let us go straight to the point lẹ́ni àti gbórí eh, ẹ̀yin tẹ́ ẹ̀ mẹ́sẹ̀gì pé orin yẹn ó ṣe orin yẹn is from ìṣọ̀lá adépọ̀jù àwọn ló kọ orin yẹn bàbá yẹn ti dolóògbé late ìṣọ̀lá adépọ̀jù from àkókó orin àkókó ni kì í ṣe orin èkìtì orin àkókó ni bàbá ìṣọ̀lá adépọ̀jù àwọn ni wọ́n kọ ẹ ẹ ṣe mo dúpẹ́ advert tẹ gbọ́ yẹn àti kínní àti kejì ẹni tí ẹ bá fẹ́ kàn sí wọn bóyá bàbá wa professor lóye ẹ kàn sí nọ́mbà tí wọ́n pè ẹ ìjọba fẹ́ kàn sí màmá wa nípa bóyá ó ní tí òun dojúkọ láàrin lọ́kọláya tó dẹ̀ ń fẹ́ àmọ̀ràn ẹ kàn sí wọn pẹ̀lú àdírẹ́sì tí wọ́n ti fi sí orí jíǹgù yẹn ẹ jẹ́ ká bọ́ọ̀lù agbami ètò ẹ̀yin dá ń wò mí nínú tiktok mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o dapom engineering mo appreciate yín thank you so much fún àtìlẹ́yìn yín ẹnìkan kí mi lọ tó ń gbórúkọ thank you god bless you mm, baby dragon uh, no time for game now so what? Baba yoba, Baba bàbá ògúndé kọrin lọ́jọ́ kan ó yo yo, yorùbá yóyóyó bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóòyòyò yorùbá ronú o. olùgbẹ́ni adébóyè àbẹ̀fẹ́ ọlọ́run kò dẹlẹ̀ fáwọn méjèèjì òun náà jáde ó kọrin báwo ló ṣe kọ tiẹ̀ ó sọ wípé hmm, yorùbá ẹ gbìmọ̀ pọ̀ yorùbá ẹ gbèrú pọ̀ ká ṣera wa lóòkan ká lè jà fáwọn ẹ̀tọ́ wa bọ́wọ̀ bá ń bẹ lo ṣùṣù kò ní í ṣe kan sọnù bó bá ẹ dúró ní ìṣàṣà ọdẹ kan lè kàn án béjò bá lè rìn ìpọ̀ ọdẹ á máa sa fèjò àìrìnpọ̀ ẹ ṣáàmà pòǹjẹjò níyà rẹpẹtẹ gbẹ̀yìn gbẹbọjẹ tá à ń ṣe kókó jábele tí à ń ṣe èlò jẹ́ ká wà lẹ́yìn àtìdẹ̀rú tán ẹ fúnra. ó wá kọ́ níbìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gángan ni mò ń lọ ó ní ọ̀rẹ́ ni kọlọkọlọ kúkú ń ṣe pẹ̀lẹ́ dìyẹ o ẹ gbọ́ ọ̀rẹ́ ṣáà ni kọlọkọlọ ń ṣe pẹ̀lẹ́ dìyẹ o ó tiẹ̀ tún bẹ̀rù ogbe pupa orí rẹ̀ iná ló ṣe bí àkùkọ lójóyé kọlọkọlọ pé ogbe orí òun kì í ṣe náà kọ̀lọ̀kọ̀lọ̀ bá tọwọ orí gbódùn sódán abiòtán o yorùbá náà ni o. abbas jimoh yeah i will look for it mo ní orin ẹ̀dání tẹ́lẹ̀ orin fẹ́mi gọ́bánà mo ní dání tẹ́lẹ̀ but i will look for it ẹ má wọ̀rì gbọ́dọ̀ hmm, jẹ́ yìí lẹ́ni ẹ̀sẹ̀ ń di ẹ̀sìn mi yá kí n má tọrọ mi lọ ṣe rí nínú ìran ọmọ Yorùbá yìí kò sí irú provocation kò sí irú bíbá ni lọ́kànjẹ́ tẹ́ ẹ lè gbé wá tó lè ba àwa lọ́kànjẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá àwa dúró tán ni torí pé kí ni àwọn ọmọ àlè pọ̀ lọ yàrá mo ti jáde sọ program rí pé kò sí tó jọ máa lè nínú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mélòó kan mo discover yìí pé ọmọ àlè lọ ṣáláàdù nílẹ̀ Yorùbá irú ti dàpọ̀ mọ́ sàpà ní ilẹ̀ Yorùbá yìí àwọn ọmọ àlè wọ́n lọ ṣalalu ní àwọn àwọn àwọn ìkà ọ̀bàyéjẹ́ ènìyàn nílẹ̀ Yorùbá lẹ́yìn náà ojú èèyàn pàtàkì ń wò láwùjọ tí wọn ò dẹ̀ kí ń ṣe èèyàn tó jà pé ẹranko lásán ni wọ́n ti wọ́n daṣọ èèyàn múra. ṣèbí social media oníkálukú ló ń lò bó ṣe fẹ́ àwa àwa kan jáde à ń pariwo pé ìyà ń jẹ ìran ọmọ Yorùbá ẹnìkan ní ká gbẹnu wa sọhùn ẹni kò sọ̀rọ̀ lẹ́nu wa ẹni dá ìwọ mi ní Facebook ẹ pín níbí ẹ bá mi máa pín kí Facebook ni mo ń sọ yẹn o àwọn àwọn YouTube ń pín mò ń wọn but Facebook ẹ pín Oh, ò gbọdọ̀ flag you are! And make sure ẹ pín jẹ́ ẹ máa continuously. You need Eunice Ladipo thank you Yes, <laughs> yes, ẹ ṣe ẹ ṣe. àwọn my little ọmọ ìrẹ́lẹ́rẹ́ wọn ti dàpọ̀ mọ́ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. sẹ́ẹ̀rì ibi tọ́rọ̀ ń lọ yìí yóò bá a to kọ́kọ́ dojú ìjà kọra wa tá a máa bára wa jà débi tó yẹ ká bá jáde kó ní kálukú tó kó báyìí ká tó mọ ọmọ ọkọ yàtọ̀ sọ máa lè. ẹ wo rádaràda tí àwọn ará Ìwó tún pera wọn ní mọ́fìtì ẹ wo tí bàbá yẹn ṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Ọ̀jájá mo mọ̀ pé ẹ ṣèṣe lídà ẹ ṣèṣe àgbà òun ni ò jẹ́ kẹ́ fún bàbá yẹn lésì kò tí ẹ̀ wá nídìí pé ẹ̀ fún lésì. èsì tó yẹ kó gbà ẹ jẹ́ kóun náà lọ fojú níwì náà ní kóòtù náà kí ló dé. wọ́n mú ta ni ọlọ́run inú wọn dùn ó láyà ó jáde ó dẹ̀ sọ pé wọ́n sì máa fìyà jẹ ta ni ọlọ́run sí. no ẹ̀yin èèyàn ẹ sọ fún mi ṣé àwọn ẹ̀sìn tó sọ fáwọn ọmọ ọlọ́run tó pè lẹ́sìn àlàáfíà tó pè lẹ́sìn ọlọ́run ṣé òun nìyẹn kí ló ṣe kí ni ta ni ọlọ́run ṣe mi ò wá jàjà ta ni ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé àwọn pípù tó pera wọn ni wọ́n fi ọkùnrin yẹn ọba yẹn jẹ́ ènìyàn ní ara wọn mú àlẹ́ ilẹ̀ yorùbá ni I'm not scared to say this who is he ta ni. tí irú ẹ lẹ lánú gbàgà tó ń bú kábíyèsí bá bá ilẹ̀ yorùbá àrólé òògùn à tó ń fọ̀rọ̀ ránṣẹ́ sí tó ń lánú gbàgà tó ń fi ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí ààrẹ ọ̀nà kákàfọ́ gbogbo ilẹ̀ yorùbá ẹni tí wọn ò tó bàtà ẹsẹ̀ ẹ̀ ń tú nítorí bẹ́ẹ̀ ti jóye mùsùlùmí ẹ ti wá sọ̀rọ̀ ayé da nǹkan míì ẹ sọ̀rọ̀ ayé da ọlọ́run ọ̀sán gbogbo muhammadu tẹ ń pọ́lé tẹ ń pọ́lé tẹ ń pọ́lé ṣé mo mọ̀ yálà kú bàbá lákú bàbá muhammadu ni àbí muhammadu jọmọ yorùbá ó jẹ́ ìran yorùbá ni ó bá ẹ̀sìn àjèjì wá fún yín ẹgbàá atúnikẹ́ ẹṣẹ́ pẹ̀lú bí ẹni tó gbé fún yín ṣe gbé fún yín pé ẹ̀sìn àlàáfíà ni ẹgbà àlàáfíà láyè ní gbogbo ọ̀nà ẹ tún gbé ẹsọ́dà nǹkan mìíràn máa ń gbé lọ́wọ́ gbogbo ilé ìtẹ́ ìṣe òtí ẹ̀lẹ́ ẹ̀kọ́rìjẹ nìkẹ́ni that is why tó fi jẹ́ pé ó ṣòro tẹ bá rí èèyàn mẹ́wàá tí wọ́n convert kúrò lẹ́sìn wọn padà sẹ́sìn míì á jẹ́ pé mùsùlùmí ló yí padà mẹ́sàn-án àbí mẹ́wẹ̀ẹ̀wá gan mùsùlùmí ló yí padà tó di kìrìsìtẹ́nì ẹ̀ ó rí ó hard kẹ́ẹ̀rí kìrìsìtẹ́nì kó jáde kó lóun padà lọ di mùsùlùmí kẹ́ẹ̀tọ́ fẹ́ bá máa ka ọgọ́rùn-ún agbára lẹ́bàá fi réyàn kan nínú wọn no wonder tí gbogbo èèyàn fi ń sá fún yín orí pé kí ni ìwà yóò dá ìṣe yóò dá ìkà ayé àtòrò ní gbogbo yín kí ni ta ni ọlọ́run ṣe ó sọ̀rọ̀ tírú yìí ẹni tí wọ́n sọ̀rọ̀ sí tó bá jẹ́ wípé irú wọn prove pé lóòtítọ́ àti òdodo ìránṣẹ́ ọlọ́run làwọn jẹ́ gẹ́gẹ́ bí ìlànà ìtọ́nà mùsùlùmí tó bá fẹ́ prove ẹ̀ kí ló yẹ kẹ́nìkan ṣe sí tó yẹ kó bí wọn nínú kí náà ń pè ní lídà kí náà ń pè ládarí kí náà ń pè láàtàn tó bá pèèyàn láṣíwájú ọmọ ìyá kútọ́ sí ẹ lára kó yẹpẹ sí ẹ ó lè sọkúta sí ẹ ó lè fi ẹ tààrà tó bá wù ú ṣùgbọ́n ìwọ wàá púrùfù pé adarí ni mí wàá tiẹ̀ fọwọ́ ṣoṣù wàá fi para wàá púrùfù leadership ẹ ẹ̀sìn yín ò ń ṣe wọn ò ń dárí jìyàn nínú ẹ̀sìn mùsùlùmí ẹlẹ́dàá mi ò lè ìran kí ìran dé ìran mi ẹ̀ níyàbẹ̀ tí bá bímọ tó bá bá mùsùlùmí rìn máa máa wọ́n lè yìnbọn pa máa yìnbọn sórí ẹ̀ máa padà pẹ̀lú gbogbo ilé ìtẹ́gbẹ́ dání ìyá ń jẹ mẹ̀kúnnù kò sí kankan nínú yín tó jáde síta kẹ́ ẹ kọ̀ndẹ́mù tó ń ṣẹlẹ̀ yìí pé gbogbo bí nǹkan ṣe lọ yìí ẹ kọ̀ndẹ́mù ẹ̀ kàkà bẹ́ẹ̀ ìsọkúsọ lẹ wá sórí afẹ́fẹ́ tẹ wá ń sọ ẹ fẹ́ prove pé mọ̀rọ̀ sọ tẹ bá fẹ́ prove pé mọ̀rọ̀ sọ mọ́fì ìwó tó ń kílẹ̀mù kó jẹ́ mọ́fì yorùbá táwọn fi ẹja mọ́fì ilẹ̀ yorùbá àwọn ti bèrè aláàfin ilẹ̀ ọ̀yọ́ òfin ẹja mọ́fì ilẹ̀ yorùbá ọba ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá tó jẹ́ àrólé oòdùà kò fẹ́ jẹ mọ́tì ilẹ̀ yorùbá àwọn méjì tó fìyàn joyè lórí ilẹ̀ yorùbá nìyẹn ní gbogbo ilẹ̀ yorùbá ọba méjì yẹn ló máa ń fìyàn jẹ oyè tó lè jẹ́ pé oyè yẹn ó wà fún gbogbo ilẹ̀ yorùbá kò dẹ̀ sáwọn méjèèjì tó já ewé oyè ilé ẹ lórí tó lùwọ́ bá jáwé ilé ẹ lórí tó pè é ní mọ́tì ilẹ̀ yorùbá mọ́tì àdúgbò ẹ nílùú ìwó gan ló jẹ́ kì í ṣe mọ́tì gbogbo ìwó tó mọ́tì àdúgbò ẹ ló jẹ́ kì í ṣe mọ́tì gbogbo ìwò ẹ súnmọ́ bí ẹ̀yẹ èèyàn mi ẹ wo bàbá tó gbéra àwọn onímọ́tì mi ò sọ̀rọ̀ lọ́dọ̀ Ìlọrin o ìwọ ni ìwọ wà o ilẹ̀ Yorùbá wọn ò gé ìwọ wọn ò gé mọ́nọ́tì o kí ló ń dààmú yín gan kí ló kí ló kí ló kó sí yín lórí ẹ sọ̀rọ̀ dáradára dákalẹ̀. gbogbo rádaràdà tẹ̀ ń púrùbù kiri wọn ò ṣerú ẹ̀ gan ní mẹ́kà tó lẹ̀sìn gan-an sáúdí tó lẹ̀sìn wọn ò ṣerú ẹ̀ ń bẹ́ẹ̀. tẹ sọra yìí di tẹ sọra yìí di ṣáàkì ọba ẹja kẹ máa hàn jẹ wà wà lókù ó ṣe títí títí títí ó bẹ̀rẹ̀ sí ní kan ìran yorùbá ó kàn wọn lábùkù ẹ bàbá láàyè òdua kò ṣe bá ẹran gidi kan ẹ rí pé ẹ gbọ́n bàbá ẹ gbọ́n kò sọpọlọ lórí yìí tírú yín bá lè lanu máa ń sọ̀tì bàbá ọ̀ní ilé ibẹ̀ tẹ́ ẹ lanu tẹ́ ẹ ń sọ̀tì àárọ̀ ọ̀nà kankan fún gbogbo ilẹ̀ yorùbá ẹ̀ rí borí yóò pé ẹ kàn pẹ́ra yín ẹ̀ ń jàgbà àgbà tó bá da àgbàdo sílẹ̀ àdàláwàdà ìdìyẹ ẹ ti dẹni yẹyẹ ara ìyẹn àgbàyà ìka tẹ tẹ wà nílẹ̀ yorùbá tẹ tẹ pẹ́ra yín lọ́mọ ọkọ nílẹ̀ yorùbá rèé o ara yín ẹ̀yin wọ̀nyí lẹ bá ìran yorùbá lẹ bàjẹ́ débi tó dé ẹ̀yin lẹ tà wá bọ́wọ́ fúlàní. ẹ gbéra gbádàm ó di ó di ó di ó di sọ́kàn palace wọn gbowó fún yín ẹ gbà á ẹ wá máa gbógun tàwọn ìran yín in the name of muslims ìrọ̀lẹ́ pa ìṣẹ̀ṣe lónìí ìran yorùbá ẹni gbogbo rádaràdà tẹ̀ ń bá kiri ẹ kàn tí ẹ ń gbé ìṣẹ̀ṣe tó ń gbé lárugẹ sí ni láàárín ọjọ́ bíi mélòó kan mo yí àwọn tó pè mí tó sọ pé àwọn fẹ́ jí padà àwọn fẹ́ máa ṣiṣẹ́ sí i ẹ̀rọ ayé yìí ìkànnì àwọn bàbá mi láti UK ó pè ọlọ́mọlúkàtà ló lè máa kọ́ mi nífà mo fẹ́ máa kọ́ fámi ò ṣe mi mi àti kìrìsìtẹ́ àti mùsíkì ò ṣe ètí mo fẹ́ ṣe mọ́ nínú ẹ̀ ṣẹ̀rọ ayé yìí torí pé kí ni ìwà yín ìṣe yín kò kò encourage àwọn èèyàn láti mú wọn súnmọ́ lọ́run ìwé nínú ìwé kan nínú bíbélì I think it's Jeremiah twenty three tí mi mi rántí precisely verse yẹn ó ní ègbé ni fún ẹ̀yin ìránṣẹ́ ọtọ́ ìpínlẹ̀ ayé ní ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin olùṣọ́ àgùntàn ègbé ni fún ẹ̀yin olùṣọ́ àgùntàn tẹ́ ẹ mú agbo ọlọ́run ṣìnà tó bá pẹ́ra ẹ ní ìmáàmù olùṣọ́ àgùntàn ni ẹ́ tó bá jẹ́ pásítọ̀ olùṣọ́ àgùntàn ni ẹ́ ẹ̀yin lẹ ń kó èèyàn jẹ tẹ́ ẹ lẹ́ ń kó wọn lọ ọ̀dọ̀ ànábì tẹ́ ẹ lẹ́ ń kó wọn lọ ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìwọ tí wà ẹ àti ìṣí ẹ tó bá ti ń tako yìí tí ọlọ́run fẹ́ òun kọ́ àwọn agbo ẹran ṣìnà nìyẹn ìwé yẹn sọ pé ègbé ni fún yín ègbé ègbé bá sọ́ọ̀sì ègbé sórí gbogbo yín torí pé kí ni ìwà yín lé ọ̀pọ̀lọpọ̀ ó ń irritate àwọn èèyàn láti sọ pé muslim yìí ọlọ́run jẹ́ ìyá sàkárì rẹ̀ mò ń sọ mò ń sọ mi. ẹ̀yin bàbá bàbá ẹ̀yin olóríire tó wà nínú ẹ̀sìn mùsùlùmí ṣé bó ṣe rírè ni àbí bàbá yẹn fúnra ẹ̀ lèèyàn burúkú àbọ̀ òun fúnra ẹ̀ ní ìkà kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá. ẹ̀yin kí ó ẹkírun ẹkírun tó àwọn kan ni bàbá tó pẹ̀lú àwọn tó lòun mọ́tì ìwó yìí ẹ bèrè tó kí ó kírun tó àwọn kan ni bàbá àjàdí mélòó wà mẹ́ tó kírun ó kírun tó ni ó ké kùránì ni akéwòpá góòdù wà ń bẹ̀ ó kẹ́kùrá nìtó ni yáàyì àkọrẹdé làkúrẹ́ sókèwù sókèkùrá nìtó yáàyì ni ẹ wá dẹ̀ jẹ́jẹ́ ẹ tẹ̀ jẹ́jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin ẹ gbọ́dọ̀ lọ ṣàbù ẹ̀ níwèé kó nǹkan lọ court kó lọ witness yẹ ṣé báwọn ní tani ọlọ́run insult àwọn ni òun náà insult Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ó dìsáàbù láti lọ court kóun náà lọ fojú winá ẹjọ́. ó ti sáàbù ẹ̀ kó lọ fojú winá ẹja ní court gbogbo fídíò yìí orí mi dẹ̀ lu aago pé wetin be this for God's sake kí ni yóò bá dà yìí nítorí ọlọ́run wàá bẹ̀ sí ní pa torí pé ọmọkọ́mọ ni yín bàbá òun lẹ ṣe ń pa ìtàkìtàn ọmọkọ́mọ ni yín lẹ ṣe ń pa ìtàkìtàn. ẹ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ ààrẹ ò mọ̀ tàn kò mọ̀ gbá kò mọ̀ wo ẹ ẹrú ẹrú ni sọlá pẹ́ dé ẹ nínú kan ah, ṣé ṣé irú yín ṣé irú yín gan lè tòlú ẹ lè nígbà tẹ́ ẹ̀ tiẹ̀ rí irú yín gan tò ṣé odidi odidi orílẹ̀-èdè Yorùbá tẹ wá fẹ́ tò irú yín wọ̀nyí ẹ̀yin àgbàyà kúkú mẹ́kọ wọ̀nyí bàbá ẹ wojú mi dáadáa ẹ mọ Kùránì ẹ mọ gbogbo ẹ lọ ké tọ́lọ́run bá fẹ̀mí mi lé ẹ lọ́wọ́ oríṣi ni ọlọ́run ọlọ́run sọ bá àkókò mi tó ni mọ rárá bí ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ bẹ kò sí nǹkan tẹ́ fẹ́ bèbí ṣe ẹ ti lè máa pa àwọn èèyàn dànù kẹ jókòó sórí awọ yín kẹ kéwú kẹ ka kùránì kẹ ti máa pa wọn ẹ wò mí dáadáa ẹ ní kankan fi ẹ̀mí tèmi ṣe tòrọ́lọ́run ò ní fi lé yín lọ́wọ́ àdàbí tí ó bá jẹ́ pé mi ò kì í ṣe òdodo ni mò sọ fún yín bàbá ẹ̀wù wá síwájú kẹ̀tẹ̀ kẹ́bẹ́ ṣe pẹ̀lú ayé ní kíní kan ìwó kẹ́tẹ̀ prove leadership ẹ wá jáde ẹ bẹ̀rẹ̀ sí ní insult ìran Yorùbá ẹ fi Yorùbá wọlẹ̀ ẹ ń sọ̀rọ̀ sí Ọọ̀ni ilé Ifẹ̀ ẹ dẹ̀ believe pé ẹ ń sọ̀rọ̀ torí kọ́ lè sọ pé ẹ mọ̀ ọ̀rọ̀ sọ bàbá irọ́ lẹ́pa ẹ mọ̀ ọ̀rọ̀ sọ ìtọ́ jábọ́ lẹ́nu yín bàbá kò sọ̀rọ̀ lẹ́nu yín gbogbo sẹ́ni tí ìbá ṣe pé ẹ̀yin pípù mọ̀ jẹ́ tẹ́ ẹ ja alákatakí tí ẹ̀sìn wọ̀nyí ni tí ìbá ṣe pé ẹ ti ya nǹkan mi ẹ ti ẹ ti ẹ ti gbé nǹkan mi jẹ ni ẹ̀yin dẹ̀ ń pariwo pé nìkan yìí sọ́ọ̀tì yìí ṣé ẹ̀yin ò yìí sọ́ọ̀tì àwọn èèyàn ṣé àwọn mùsùlùmí ò jáde àwọn mùsùlùmí wọn ò jáde kọ́kọ́ jésù lábùkù rí ṣé bá ń wọ several of them many of them ìmí ìjáde oníjẹ́sùn kú lásán ni kò kún fún ẹ gidi kan ikú ẹ kàn kú fọ̀fọ̀ ní oríṣiríṣi mélòó la fẹ́ sọ tá a bá sọ ọwọ́ ẹ̀ sí muhammadu ní ẹ ti sọ kejì lẹ ẹ ti sọ ẹ ti lọ gbé adájọ́ gẹ bóyá táyé bá gbà ní ẹ lọ sọ̀rùn lọ bádájọ́ wá kókó wá rẹ sí kí ló dé wọ́n pè yín lálákatakítí wọ́n pè yín ní ìmọ̀le ẹ̀ dẹ̀ púrúfà ẹ̀ pé ìmọ̀ yín le lóòótọ́ àbá kí ló dé ilẹ̀ Yorùbá ilẹ̀ ìṣẹ̀ṣe mi reality lẹ́gbọ́n yẹn kò sí tẹ́ ẹ máa ṣe ọba tó bá máa jẹ́ níwò tí ò bá ti gbà kán ṣe ètùtù tó bá yẹ kán ṣe lórí ẹ̀ kò ní pẹ́ lórí oyè kò tí ẹ̀ nílẹ̀ jòkó sórí àpèrè o adé òbí kun orí ọba sọ́kù ni. aṣọ tó bá ti lè kàn tó sọ ẹgbẹ́ láyé òun ò ní gbà kán ṣe ètùtù fún òun ilẹ̀ Yorùbá níbẹ̀ kì í ṣe Mẹ́kà kì í ṣe Mẹ̀dínà kì í ṣe Jẹ́dà kì í ṣe Saudi Arabia ilẹ̀ Yorùbá níbí a ní ẹ̀tọ́ a dẹ̀ ní ẹ̀tọ́ tá a fi ń ṣe gbogbo nǹkan wa ọba tó bá pọ̀ tó ní ẹ má ṣètùtù fún mi kò ní gbé adé yẹn sórí tó bá gbé adé yẹn sórí ó máa sọkú ni arọ arọkú ni reality lẹgbọn yẹn bàbá ẹ ọ kò tí ẹ lè sojú yín mọ torí ẹ máa ti kú kó tó ti àkókò yẹn ọba ìlú yín máa ronú gbìwàdà á change ẹ̀yin dẹ́ntìlẹ́yìn tó yẹ kẹ́ máa gbà lámọ̀ràn pé ọba gba lórí everything ọba lọba mùsùlùmí ọba lọba christian ọba lọba ìṣẹ̀ṣe ẹ̀yin wọ̀nyí lẹ sọ fún pé kò sí tó jẹ́ christian kò sí tó jẹ́ ìṣẹ̀ṣe pé muslim nìkan ni àbùkù lẹ máa fi kan bàbá mọ́fùtì àbùkù lẹ máa bá bọ́ ń jẹ bàbá ká lè yín gan-an kí lẹ fi ra yín kẹfẹ máa fi orógùn ẹ máa fi rolẹ yorùbá tó bá jẹ pé wọn ti gbọ́wọ́ fún yín láti nọọtì pé ká máa rò ẹ tẹra yín jẹ gbogbo ayé ò lè mú yín ogun àwọn amúyín àwọn alálẹ̀ amúyín ẹ sọsọsọsọ ẹ lódùdú à kò ṣe bọ kò ṣe tutù ẹ rí para yín ò yá ṣé wọn ò ṣe bọ ní mẹ́kà ni wọn ò ṣe bọ níbẹ̀ ni abẹ́ àti ẹ̀mọ̀ tó mọ̀ ẹ́ mẹ́kà lẹ́bọ̀ ni n ò jẹ́ pé ẹ̀ nímọ̀ ìjìnlẹ̀ òye ò yín ẹ̀tanú ìkanú lẹ fi ń sọ̀rọ̀ ẹbọ wà ní bíbélì ẹbọ wà ní kùránì kí náà pè ní sacrifice ẹ wá sọ pé ẹ kìíní kan ò ṣe bọ kí náà pè lẹbọ tó o bá lọ church tó o dé church nínú gbogbo ẹ tó o bá mú nínú ẹ tó fi sílẹ̀ tó lóò dá nínú church ẹ gbọ́ ló ṣe bàbá mọrìlì mọrìlì àbíkílẹ lẹ́yìn jẹ mọfútì mọfútì mọfútì ìwò tó o bá lọ mọ́sálásí nínú àìráyè tó o kírètì àyè pé mo fẹ́ lọ kírun mo fẹ́ lọ kí jímọ̀ tó o dẹ̀ dábẹ̀ lọ tó o fi àyè míì tó fi di tó o lọ mọ́sálásí tó o lọ kírun ẹ bọ́ ló ṣe you must satisfy something ohun tó ń pè ní ẹbọ nìyẹn ṣùgbọ́n lójú yín wọ́n bá gé ẹran tó ń gbé tutù ẹ̀ sílẹ̀ ìyẹn ló ń pè lẹ́bọ. ànábì muhammadu tẹ́ ń tẹ̀lé lẹ́ni ṣé kò ṣẹbọ ní kò sẹ́ bá ní àbí kò bá nílẹ̀ nígbà kan bí kò ṣe ni. tí ò bá ṣẹbọ kí ló dé tó ní ká máa ṣe sàrà kí ló dé tó ní ká máa yan zakat kí ni wọ́n pè ní zakat kí ni zakat ẹbọ ni pé tó o bá mú kinní kan tó o lò láti lè gba kinní kan ẹbọ ni wọ́n pè torí pé òye òye yí bàbá inú kíkorò inú kíkalẹ̀ fi ń sọ̀rọ̀ òun lẹ fi gba ẹ̀sìn ti yí yóò jẹ́ kẹ́ mú ìtumọ̀ nǹkan pè lẹ́bọ̀. tí mo bá kí ọwọ́ mi sápò tí mo mú ọwọ́ tí mo fi ra oúnjẹ tí mo gbé fún yàn pé ó yàgbà jẹun ẹbọ ni mo ṣe mo ṣe fún Ọlọ́run ó wá ti bẹ́ẹ̀ lórí bí mo bá ṣe ṣe ẹbọ yẹn bóyá tinútinú ni mo fi ṣe nǹkan náà fẹ́ nìyẹn òun lẹ́bọ yẹn ṣe lè gbà lọ́dọ̀ Ọlọ́run torí pé wọn alábọ̀ ìmọ̀ nìyí ẹ̀ dúró gba ìmọ̀ tó torí amọ̀rú yín kẹsà máa léwájú kẹ máa rí yín pé ẹ̀yin lẹ wà níwájú dẹ lékiri nìyẹn kò sí tẹ fẹ́ ṣe bàbá ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run máa gbogbo ẹ̀yin tẹ gbógun ti ìran ọmọ Yorùbá ní gbogbo ọ̀nà Ọlọ́run máa gbógun ti gbogbo yín ó máa fi yà yín ni bàbá ẹ ní mú jẹ ẹ tún wá ṣe ṣe ṣe ṣe ṣe wá kéré gbòmí ẹ tún lọ ń dárúkọ Sunday Ìgbòho pèsè bí bẹ́ẹ̀ ṣe sọ fún nìyẹn ẹ rí báyé yín ta bàbá ọlọ́run ọlá orí gbígbẹ orí tútù ọlá àwọn tí ìyà ń jẹ ní ilẹ̀ yorùbá tí sunday ọmọdé yẹn máa sọ̀rọ̀ fún tí nàìjíríà gbógun ti lé lórí ìṣẹ̀dá gbogbo wọn kò ní dáríjì yìí bàbá kò ní dáríjì yìí torí wọn kidnap pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ lóye tó ẹ̀ jáde kẹ́ ẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ rí pé kí ló dé tí wọ́n jí náà gbé kẹ́ ẹ̀ pé press conference kẹ́ ẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ fún ìjọba ẹ̀ ṣe rí bàbá wọ́n fi máa báyàn lò nílẹ̀ Yorùbá yìí àwọn ọmọ tí ìyá àti bàbá jẹ ìṣẹ́ jẹ ìyà tí wọ́n lọ gba owó ọpámúlé látà owó lápò tí wọ́n fi rán wọn lọ skul wọ́n dé láti skul wọn ò ríṣẹ́ wọn ò rẹ́ni tì wọ́n darí sóko pé kán lọ sóko wọ́n dé oko wọ́n ṣe oko yẹn owó olówó náà tún lọ fi sóko Fúlàní àtúwọlú oko wọn á tún jẹ oko wọn lájẹun tí wọ́n bá sọ̀rọ̀ Fúlàní aṣáwọn níṣàkúṣà ìjọba èlò lẹ jáde tẹ sọ̀rọ̀ bàbá ìṣẹ̀dá gbogbo àwọn tí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí kò ní dáríjì yìí torí ìka ìka ayérayé àtọ̀run ni gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ bá wà nírú ipò bàbá yìí sẹ́gbẹ́ náà mẹ́nu bá ọ̀rọ̀ ẹlọ́run kò sí tó kàn mí pẹ̀lú wọn nígbà tó bá tó àkókò tó bá tóbi sísun fùrọ̀ máa là kò sí tó kàn mí pẹ̀lú wọn àrà tó bá wù wọn kan dá èpè tó bá wù wọn kan máa ṣe kò kàn án wá ṣùgbọ́n ilẹ̀ asatudé Ìlọrin wọ́n ti sọ pé kì í ṣe ilẹ̀ Yorùbá wọ́n ti gé mọ́ north ségore ṣùgbọ́n ilẹ̀ ìwọ àbá <laughs> ilẹ̀ yorùbá pọ́nbélé ni kò sí ní tẹ́lẹ̀ ṣe àwa máa sọ as far as i'm concerned this is yorùbá land ẹnikẹ́ni ò ní bá àṣàyà tí ìṣe yorùbá jẹ́ kò sẹ́ni tó ní kó lọ sí ìdí ẹ̀bọ kò sẹ́ni tó ní kó lọ sí ẹ̀bọ mi ò ṣẹbọ mi ò dẹ́ṣẹ̀ tútù mo gbàgbọ́ nínú ọlọ́run ṣùgbọ́n tó bá rẹ́lẹ́bọ tó bá ṣe tiẹ̀ ó gbàgbọ́ bẹ́ẹ̀ ni tí ìbá ṣe pé ìmọ̀ yín ẹ̀ nímọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ bá nímọ̀ ìjìnlẹ̀ mọ̀ pé kò sí ẹ̀sìn kankan níwájú ọlọ́run ọlọ́run ò lè fi ẹ̀sìn kò lè fi ṣe ìdájọ́ ènìyàn mo fi gbogbo tí mo ní búra tí mo mọ̀ dájú tó dá mi lójú ni ọlọ́run ò ní fi ẹ̀sìn kò ní fi ṣe ìdájọ́ bóyá o jẹ́ mùsùlùmí o dẹ̀ ń ọmọ sáàsì déédéé o ń ké má kàtí márùn ẹ ọlọ́run ò ní fi dá ẹjọ́ ẹ o. tàbí o jẹ́ òun lọ church déédéé ó mọ gbogbo bíbélì gan ọlọ́run òbí ṣe ìdájọ́ yìí ọ̀rọ̀ tó ní ṣẹ̀ṣe funfunfunfun ló wọ̀ rere kékeré kan ọlọ́run òbí ṣe ìdájọ́ yìí kí lọ́lọ́run fẹ́ fi ṣe ìdájọ́ ènìyàn iṣẹ́ àwa ẹ iṣẹ́ ọwọ́ ẹ lọ́lọ́run fi máa ṣe ìdájọ́ òní passport tí wàá fi wọ́n jọba ọlọ́run iṣẹ́ ọwọ́ ẹ ọlọ́run sọ pé bíbélì sọ pé ọlọ́run fọwọ́ lẹ́rán ó ń wo ìṣe ènìyàn ó dẹ̀ ń kọwọ́ sílẹ̀ orí ìjọ mi ni ó ní àwọn áńgẹ́lì mímọ́ ń kọ wọ́n ìbáṣerére tàbí ibi eré iṣẹ́ rẹ ni ìwọ Yorùbá àwọn áńgẹ́lì ń kọ sílẹ̀ kẹ́yìn pẹ̀lú màláìkà wọ́n ń kọ iṣẹ́ ọwọ́ ẹ ní gbogbo bó ṣe gbáyé ṣe àti bó ṣe bá tènìyàn kan jẹ́ tó dẹ̀ gbéra tó gbé tó gbé gánwó ẹ̀wọ̀ tó gbọ́ sùkárà bàdẹ̀dẹ̀ sórí tó gbọ̀nà inú inú inú inú mọ́sálásí lọ tó lọ lídìí irun gbogbo ẹ̀ lọ́lọ́run àwọn áńgẹ́lì kọ́ sílẹ̀ fún ẹ ó wà nínú ìwé ní tọ́lọ́run bá fi ṣèdájọ́ ẹ nìyẹn ọlọ́run ní sọ pé ẹ̀gbẹ́ ló lọ ṣọ́ọ̀ṣì nígbà tó wà láyé ó yẹ gbà á ìgbà five million ó kéé díẹ̀ fọ́ ó free ẹ jẹ́ kó máa lọ sí ìjọba òun rere èèyàn mélòó ló pa ó ti pààyàn bíi fifty èèyàn mélòó ló lù ní jìbìtì bíi seventy èèyàn mélòó ló bà tiẹ̀ jẹ́ ṣùgbọ́n èèyàn mélòó ló lọ mọ́sálásì ṣó mọ kùránì àwọn ọmọ kùránì dáadáa ṣó lọ mọ́sálásì àwọn máa ń lọ dáadáa ìgbà bíi two million ló lọ ok ẹ jẹ́ kó ẹ jẹ́ kó máa lọ sọ́ọ̀mù rere díẹ̀ fọ́. ẹ ráyè ní bàbá ẹ̀yin ìka ọ̀tá ìran ọmọ Yorùbá iṣẹ́ àwọn ayélujára lára ti ṣèdájọ́ yìí kò sí tó jẹ́sìn ẹ̀fẹ́ níbọ̀dí náà ẹ jẹ́ kó ṣe tó bá fẹ́ ẹ jẹ́ kó rìn ìjọba wò iṣẹ́ ọwọ́ ẹ mo máa ń sọ fáwọn èèyàn ẹ̀yin tá a bá kú sí church church tó ń lọ ìwọ ń pa o ò gùn pásítọ̀ church yẹ ó ní mọ́tò márùn sínú kọ́ńpàdì ẹ̀ tó daṣọ bò tó dẹ̀ ó daṣọ bò sílẹ̀ kò sí kankan ẹ̀ tó less than thirty million àwọn mọ́tò tá à ń sọ yìí ìwọ dẹ̀ lọ church lójoojúmọ́ wàá gbàdúrà nínú church wàá ṣe ṣe wàá gbá ṣọ́ọ̀ṣì wàá dunlẹ̀ wàá dun òkè wàá dun gbó wàá nàwó wàá fọṣọ wàá ṣe gbogbo ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì mẹ́. pásítọ̀ ẹ rí ẹ o bó o níyàwó ìyá dẹ̀ ń jẹ́ o kò sí lẹ́kọ̀ọ́ ẹ̀ pé jáde ń kan nínú mọ́tò wọ̀nyí kí n ẹ̀báwọ̀ àwọn tíjà jẹ nínú ṣọ́ọ̀ṣì mi tí bá tiẹ̀ rí ta ní seven million kí n pín fún wọn ní five hundred thousand kọ́ ọ̀run àpáàdì inú iná iná pọ́nbélé ló máa wọ̀ inú iná torí pé ó ti so kọ́là sọ́rùn ó wọ suit ó wọ suit ó ń dán mímírí ó rìn ó mèdè fọ̀ ṣúra bàbà ṣúra bàbàrà bàbà gbogbogbò sí gbogbogbò inú yín dùn ẹlẹ́rìí ìránṣẹ́ ọlọ́run ìyá ń jẹ́ òórùn pa. pásítọ̀ ẹ̀ kọ́ máa ń sùn kákàkiri ó ń kọ́ kiri kan city kíní kan ti bí kíní kan tọ̀hún inú yẹn dùn ìyá ń jẹ́ òun pa òun ṣẹ́ ọ̀hún àpáàdì ló ń lọ. ìmáàmù ẹ tó bá ń kọ́lé kiri tí wọ́n dẹ inú ẹ dùn ó ní ìmáàmù ẹ wọ́n lọ mọ́sáàsì ó ṣe iṣẹ́ ẹni ṣàkà ó ṣe iṣẹ́ olóòtú wá ṣe ti bí oníṣẹ́ onílàádà ló ń ṣe kò sí làádà kankan níbẹ̀ búlọ̀kù ọlọ́kùnrin tó kọ́ ọlọ́ọ̀ pẹ̀lú gbogbo búlọ̀kù tẹ́ ẹ kọ́ jọ tẹ́ ẹ pè ní mọ́sáàsì kí ló kọ́ ọlọ́ọ̀ pẹ̀lú ẹ̀ e? ọlọ́run sọ pé iṣẹ́ ọwọ́ ẹ lòun fẹ́ tó o bá ṣe tọlọ́run o bá máa kú sí mọ́ṣáláṣí lójoojúmọ́ kódà wọn lòun fọ gbogbo àgé tán fi kírun kódà wọn lòun fọ ibi tán ṣàlùwà láásí kódà wọn ló máa ń gbá mọ́ṣáláṣí gbogbo gbà tí iṣẹ́ ọwọ́ ẹ ò bá tẹ́ ọlọ́run lọ́rùn wà láì tàlà ìsúnmọ́ bí láì ọ̀run ìlú iná lòun lọ. bàbá mọ́ríkà ẹ̀mẹ̀ múrísí músílì bàbá mọ́fì ẹ lọ ẹ lọ tẹ ẹ bá jáwọ́ ẹ kàn bí nínú yọ ni ẹ kàn ìbínú Ọlọ́run ẹ kàn ìbínú àwọn tó nílẹ̀ ẹ fi ìran ọmọ Yorùbá èyí tẹ bá ìran Yorùbá jẹ́ ti tó gẹ́ èyí lẹ bá yé jẹ́ báwa ọ̀dọ́ ká pọ̀ ó ti tó gẹ́ èyí náà lẹ bá yéwu jẹ́ débi tó dé èyí lẹ bá ìran Yorùbá jẹ́ débi tó dé. ó tó gẹ́ bàbá mi ìgbé dáadáa ó tó gẹ́ ó tó gẹ́ èyí tẹ́ bá ilẹ̀ yorùbá ti jẹ́ ó ti jẹ́ ó ti tọ́ ẹ̀yin lẹ bàjẹ́ débi tó dé wọ̀nyí ẹ̀yin lọ́lọ́tẹ̀ ẹ̀yin nìka àìgbọ́ra ẹni yé gbogbo àwọn àgbàgbà iṣẹ́ ọwọ́ yín lẹ́yìn la bá ń bẹ̀ ẹ̀yin ìka wọ̀nyí ìdùnnú yín ni pé kí gbogbo ìran yorùbá tó jẹ́ mùsùlùmí inú yín á máa dùn ẹ máa dùn ẹ máa yọ ìwà yín lè mú kí gbogbo yorùbá di mùsùlùmí ìwà yín ìṣe yín ó lè mo ní bàbá kan mùsùlùmí ni mo súnmọ́ níbi tí mo fẹ́ràn bàbá yìí dé mo fẹ́ lè sọ pé mo fẹ́ di muslim mo sọ kàtíkókàlì mo ní mo fẹ́ di muslim mo sọ fún ìkan náà ọmọ wọn tó kúrò síbẹ̀ wọ́n á máa kọ́ mi ní ìtọ́nà mùsùlùmí kálẹ̀ mọ̀ mo ti kọ́ dé lábùk mo ti kọ́ mo fẹ́ máa ṣe mùsùlùmí mo ti ẹ̀fẹ́ máa kírun màá máa ṣe gbogbo ẹ̀ papọ̀ mo mọ ìkàmọ̀ wọ́n ti kọ́ mi ìkàmọ̀ rùkú kí náà tún pé mo ti mọ rùkú mo ti mọ ìkánù mo ti mọ sùjúd kí á dẹ̀ mọ̀ pé mo kí ká mọ̀ ní o ẹ mọ̀ pé mi ò fi ṣe lọ́wọ́ ẹ lọ jòkó kẹ ronú ara yìí kẹ wá bí àlàáfíà ṣe máa jọba láàrin àwùjọ kọ́lọ́run lè sọ nípa ti wípé ẹ ṣe ìwọ̀n tẹ́ ẹ lè ṣe kàkà bẹ́ẹ̀ ṣe lè gba gbogbo ẹ̀jẹ̀ kiri ẹni tó bu yín lẹ̀ rí lágbájá bú mi ó ta ẹ̀rẹ̀ rẹ̀ sí mi lára mo ní láti gbọ́n tàbí ọlọ́run sọ yìí tí ó ṣẹ̀yìn ni tàbí ọlọ́run sọ̀rọ̀ sí o kì í tún ṣẹ̀yìn o ẹ kò jẹ́rí ẹ tí ì rí kankan bàbá àwọn tẹ máa kó wọn pọ̀ rẹpẹtẹ ẹ tí ì mọ kẹlẹ kankan ẹ kó wọn kó wọn kó wọn aṣọ yìí tó o bá wo fídíò ètò òpin máa bínú sí ẹ o ní ìsọpọ̀ ọlọ́run àbínú sí ẹ o mẹ́tù ọ̀pọ̀ pín mo fẹ́ ká ẹ pín kó gbọ́dọ̀ mọ́ kì í wò ó. ṣé bọ́lùwọ́ ló jáde tó ṣe fídíò lánàá tó ń kí àwọn tó ṣe eégún pé wọ́n kú ọdún wọ́n kú yèlò. ẹgbà tí mo wò ó <laughs> mo ní bàbá ńlá irọ́ lélẹ̀ ìṣe mo ní bóyá wọ́n dọ́tọ̀ ẹ̀ ni mo wá lọ wo ẹnu yẹn dáadáa mò ń wò torí tó bá jẹ́ pé wọ́n dọ́tọ̀ ẹ̀ yàtọ̀ títí ní àwọn àbúbẹ̀ sí ní painstakingly mo ń wò mo ń wò mo ń wò mo wò dáadáa mo rí pé kì í ṣe pé wọ́n dọ́tọ̀ fídíò yìí olúwo gangan ló sọ̀rọ̀ ó kí àwọn eléégún ó dẹ̀ sọ̀rọ̀ ẹ má ti ṣọ́ọ̀bù tẹ bá fẹ́ ṣe eégún téèyàn ò gbọdọ̀ yí ẹ má fi disturb àwọn èèyàn which is normal èmi náà sáyẹ̀nsì based on what ẹ fẹ́ ṣe service kì í ṣe gbogbo àwọn tẹ́lẹ̀ kó ti ṣọ́ọ̀bù yẹn ti ṣe gbogbo wọn ló ṣe eégún ẹ foníkàlùkù lẹ̀ kó ṣe tiẹ̀ mùsùlùmí wà náà àwọn tó ní ṣọ́ọ̀bù tẹ ní kàntì tí ò bá ti ṣọ́ọ̀bù kò sí ní tẹ́lẹ̀ kò yẹ kẹ́ fi ti yí disturb wọn so èmi ká support mo gbọ́ fídíò yẹn máì dì mí torí èmi fún ara mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé inú mi ò dùn sólúwo tẹ́lẹ̀ ṣùgbọ́n pàtó mo gbọ́ tí olúwo sọ yá ah, mo ní wonder shall never end má jù mí lọlẹ̀ mo dẹ̀ fẹ́ sọ́nà for now mo fẹ́ máa sọ́dọ̀ olúwo yẹn mo fẹ́ wò bóyá changes àwà tó tà yìí olúwo ò jẹ́ sọ dẹ́ sọ yẹn bàbá ipe tí ọba mi bá máa jẹ ní ìwò wọn ò ní ṣe ètùtù kankan fún mọ́ ipe láwà níbì kan lá máa wé bàbá mo díẹ̀ ní olúwo kò ní jẹ́ sọ wẹ́ẹ̀ iná pè ní ọba tí àwọn agbọ́njú mọ́ tọ́ba bá máa jẹ bó ṣe máa wọ ìgbàlẹ̀ bẹ́ẹ̀ náà la lọ mọ́sálásí lọ dúpẹ́ bẹ́ẹ̀ náà la lọ church mẹ́tẹ̀ẹ̀ta ló máa dé torí mẹ́tẹ̀ẹ̀ta ló jọba lé lórí. mẹ́tẹ̀ẹ̀ta ló jọba lé lórí àwọ ìgbàlẹ̀ tó bá ti kúrò bẹ́ẹ̀ tó ṣe gbogbo ètò ẹ̀ tán àwọ̀lú church á dúpẹ́ fọlọ́run tó bá kúrò níbẹ̀ àwọ̀lú mọ́sálásí lọ á kírun á dúpẹ́ ìdí ni wípé ìkan ṣoṣo lọ́lọ́run ẹ̀yin lẹ ń pín ẹ̀yin bàbá bàbá wọ̀nyí lẹ ń pín God is one kò pé mí ìkan báyìí ẹyọ kan ọlọ́run tó wà lamẹ́ríkà òun ló wà ní China ọ̀nà tó ní kálukú fi ń sin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ṣé ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé ẹ rí gbogbo àwọn ìka ènìyàn nílẹ̀ Yorùbá irú wọn pọ̀ ìkan wà tó lóun kìnnìkan lágége wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí yẹn sọ ìtàn tó bẹ̀ sí bí sọ ìtàn oríṣiríṣi torí pé ti láwọn ọmọ ilé kéwú ó bẹ̀ sí bí sọ oríṣiríṣi ìtàn ó bẹ̀ sí bí pa ìtàn ìtàn tí ò tí ò tí ò tiẹ̀ mọ bó ṣe ń lọ ìlọrin kọ́ ló ní yorùbá kọ́ ló ní ìlọrin alibi kọ́ ẹ̀ẹ́dínní kan ìgbà àfọ̀njá gan fúnra rẹ̀ báwo ló ṣe jẹ́ ẹ̀ta ní oríṣiríṣi sítórì ṣé ẹ rí gbogbo yín tẹ́ ẹ fi oríṣiríṣi ìtàn tẹ́ fi ń da ìyàgbọ́ ọmọ Yorùbá rí ẹ ní nísìnyí dọ̀dọ̀ alẹ́ yín ẹ sunkún dọ̀dọ̀ alẹ́ yín ní gbogbo yín pátá mi ò fẹ́ mọ̀ bóyá mùsùlùmù ni ẹ tàbí kírísítẹ́nì tàbí oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi ìtàn burúkú ìtàn kíta tẹ́ ẹ fi ń ba ìtàn ọmọ Yorùbá jẹ́ ẹ ní nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ alẹ́ yín ẹ ní nísìnyí ẹ ní nífọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pé láyé lórúkọ ẹlẹ́sìn tẹ́ ẹ fi ìwà àti ìṣe yín tẹ́ fi ń da ìyàgbọ́ ọmọ yorùbá rí. ọlọ́run ò ní gbà fún gbogbo yín ìṣẹ̀dálẹ̀ ìran ọmọ yorùbá á dà fún yín àdàbí mo ń sọ mo tún sọ mo máa ń sọ ni àdàbí tó bá jẹ́ pé bí ìran ọmọ yorùbá ṣe rí lásìkò yìí tó bá dùn mọ́ ọlọ́run nínú mo sọ pé ọlọ́run nígbà mi kìrìsìtẹ́nì àdàbí bí ìrìn àjò yorùbá ṣe rí lásìkò yìí tó bá dùn mọ́ àlá nínú mo sọ mo tún sọ nílànà mùsùlùmí àdàbí tí ìrìn àjò yorùbá àsìkò bó ṣe ń lọ yìí tó bá dùn mọ́ olódùmarè nínú ní ìlànà ti ìbílẹ̀ ó ní gbogbo yìnyín yẹn lè mú jẹ tí ò bá ti dùn mọ́ lọ́rùn nínú ìyà tó jẹ gbogbo ènìyàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò ní ìrètí oúnjẹ tó lè jẹ ìyàn tí inú ọlọ́run ò bá ti dùn sí gbogbo ìtẹ̀fì ìwà yín ìṣe yín tẹ́ ń da ìrìn àjò yorùbá rú ọlọ́run máa dá gbogbo yín lẹ́jọ́ ló máa fi yà kẹ́yìn ẹ̀ ní mú jẹ ẹ̀yin ìka gbogbo yìí ẹ̀yin ìka ènìyàn kàkàkẹ́ wá peace kẹ́ wá àlàáfíà nínú ìran Yorùbá àkókò mélòó ìtẹ̀ ṣe bóyá nọ́ọ̀tì lẹ́ ń ṣe bóyá Sókótó lẹ́ ń bá ṣe kò yé wa ẹ̀ ṣe bàbá ẹ̀ ṣe mọ̀lẹ́ àbẹ́lẹ̀ ìtẹ̀ ṣe ń bẹ̀ ẹ̀yin ìka ọ̀bà yẹn jẹ́ bàbá bàbá wọn á gbé yín prince of africa wàá gba ìjọ ẹ má bínú ẹni tí mi bá dúpẹ́ lọ́wọ́ ẹ má bínú bàbá ààrẹ ọ̀nà kákàǹfò mo bẹ̀ yín lógun ọ̀fẹ́ o ọmọ ṣàkókò yìnbó yìnbó ọmọ olókè méjì takọtabo mo bẹ̀ ẹ dákàkùnrin tó fẹ́ràn onímọ̀rìlì ẹ mọ́rútù ẹ make sure tó lọ kóòtù kó nǹkan lọ fojú ba ẹjọ́ òfin tó de yìgì ló de gbàǹgà ẹ jẹ́ ẹgbẹ́ ẹ̀yin èèkàn ẹ̀yin who is who kò ṣe dandan káàrẹ kó gbéṣẹ́ yẹn ṣe o ààrẹ ẹni lọ́yà ẹ láwọn ọmọ náà jẹ́ lọ́yà o ẹni wọn lóríṣiríṣi ẹ̀jẹ̀ pẹ́ẹ́lú ìdè kan gbé ọmọkùnrin yẹn kó ń gẹ́ lọ rojọ́ you cannot rise and insult the legal Ààrẹ Ọ̀nà Kakanfò for Yorùbá land you cannot rise and started insulting the history and heritage of Yorùbá people we will never accept that based on religion láyéláyé ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀làṣà. This is Yoruba culture. This is Yoruba. This is what we are. Ìṣẹ̀ṣe ló wà nílẹ̀ Yorùbá kẹ́ tó bẹ̀ sí yìí. This is who we are. Ẹ di ayé yín, ẹ di ẹyin lẹ́lọ́gbà èsì wá. Ẹ di ẹ̀sìn yín mú ẹ̀ṣẹ́. Kò sẹ́ni tó di ìlú kẹ́ máa ṣe. Wọ́n sọ mọ̀ tún sọ ni. Gbogbo dáradára tẹ̀ ń bá kiri. Ẹ ń encourage many people láti kórìíra ìsìn sí ni wọ́n á kórìíra ìsìn sí eléyìí tó bá máa padà lọ darapọ̀ mọ́ christian á darapọ̀ mọ́ èyí tó bá máa gba ọ̀dọ̀ ìṣẹ̀ṣe lágbàbẹ̀ lọ reality lẹ́gbọ́n ni fact lẹ́gbọ́n ni ta ni yí gan-an tẹ̀kàn bẹ́ sọ́ra yí dáńkárí Prince of Africa wá gbáyì lọ́jọ́ alẹ́ mo dúpẹ́ ìdí tèmi tẹ́ pín program yìí mo sọ ọ̀rọ̀ yìí torí pé kí ni kò sí ìgbàkigbà tí mo bá jáde tí mi ò ní ní kan tó máa bà mí nínú jẹ́ nítorí ìran ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà wọ̀nyí dẹ̀ ní ọ̀dádá tá a bá máa wí dàrí ẹni Yorùbá ṣòro jà fún ẹ̀yin náà dẹ̀ ní ẹ̀yin gangan dẹ̀ ní ìka ẹ̀yin ní ìka mo sọ nínú program kékeré tí mo ṣe ní TikTok lánàá mo sọ ẹ̀yin oníṣẹ̀ṣe lè fi gán blame mo blame yín ẹ̀yin oníṣẹ̀ṣe màá lè sọ ìdí fún yín ní ṣókíkì tó máa lọ. ṣé báwọn ẹ̀yin náà fi ń gbọ́lẹ̀ báyìí ẹ̀yin náà rí fún ìṣẹ̀ṣe tọ́lọ́run fi jogún fún ìran ọmọ Yorùbá kí náà pè ní ìṣẹ̀ṣe. kí ló ka ifá pẹ̀lú religion ifá ò ń ṣe religion ifá ọ̀nà ìmọ̀ ọgbọ́n ìmọ̀ àtòyé tí ìran ọmọ Yorùbá ti ń gbé ayé láti ìgbà ìwáṣẹ̀ wá òun náà ń pè nípa. ó dàbí gbogbo àwọn mọ́tí Socrates tó kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n kọ́ sílẹ̀ òun làwọn ń lò lémìí tán bá máa sọ̀rọ̀ ní ọ̀run mi wọ́n ní Socrates is the father of philosophy. gbogbo bí Yorùbá ṣe ń gbáyé etí Yorùbá yí ọmọ Yorùbá lọ bèrè àwa bá nínú bá gbogbo ẹ̀ lọ́rùn mi láti sọ jáde ẹ̀yin lẹ tó ní gbogbo ẹ̀ fẹ́ sọ dẹ̀sìn kì í ṣe ẹ̀sìn ifá ò kì í ṣe ẹ̀sìn ọ̀nà ìgbé ayé ọgbọ́n ìmọ̀ àtòyé téèyàn fi ń gbé ayé òun ní ifá. the only difference ni pé no written records tó báàkì gbogbo ẹ̀ up oníkálukú máa wọ́n máa wọ́n máa memorize ẹ̀ sórí mi ẹ̀ ráyè yín ẹ̀yin oníṣẹ̀ṣe inú ifá lẹ́tí máa mọ̀ yí pé tẹ́ ẹ bá mú ewé ewéré ń jẹ́jẹ́ tẹ́ ẹ bá mú papọ̀ mọ́ èpo igi ìràrú tẹ́ ẹ mú ewé mú ewé kíní mọ́ tẹ́ ẹ lọ́ papọ̀ tẹ́ ẹ fẹ́ bó pa àtàtà sí tẹ́ ẹ bá ṣe é ó ṣe é tẹ́ ẹ bá inú ifá lẹ́tí máa rí nígbà tó bá dẹ̀ ṣe tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ rà ẹ tọ́run gbogbo ẹ ẹ sọ bí nǹkan ní ìmọ̀ wọn lọ́wọ́ ṣé àwọn China ṣé wọn ò kì í ṣe oògùn ni ṣé China ò kì í ṣe oògùn ni wọ́n ń ṣe oògùn ṣùgbọ́n àwọn ò tí wọ́n lóògùn they don't call it charms ìlànà ẹ̀sìn wọn làwọn pé wọ́n ní ọ̀nà táwọn fi ń tìrìtì èèyàn acupuncture China ló ní wọ́n á to abẹ́rẹ́ sí gbogbo ara ẹ mọ́ ojú ẹ kúrú ẹ̀ títí dé sàlẹ̀ wọ́n dẹ̀ ń tìrìtì ẹni yorùbá ló ní bẹ́rẹ́ àwọn kí abọ́rọ́ bọ̀ yín lára kí ní àti gbogbo ẹ̀ wọ́n tó gbogbo ẹ̀ wọ́n tó abẹ́rẹ́ sí délẹ̀ láti lè apply ní tí wọ́n fẹ́ ṣe fún ẹ kó lè jẹ́ yorùbá ò kì í ṣe yẹn ìtì yorùbá máa ń ṣe ni pé kán sí i bẹ́rẹ́ ibi tó yẹ káwọn ńlá kan kí nǹkan bọ̀ wọ́n máa gé wọ́n sí wọ́n á dẹ̀ fi tán fẹ́ lò fún ẹ̀yàn wọ́n á fi sílẹ̀ wọ́n á lò ó ó dodindi bá a rẹ́ni tó fẹ́ rọ lápá wọ́n lè ní ẹjọ́ lé ẹjọ́ ẹkọ papọ̀ ẹjọ́ kẹfì sí gbẹrẹ sí arìn tí wọ́n bá tọ́sà sí wọ́n lè sọ pé ẹlò ilé ẹlò ilé ẹlò papọ̀ ẹsẹ̀yìn á ṣe á ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ní ìlànà títí ẹ̀ ẹ wá sọ àṣà ìran yorùbá ẹ sí ní pè lórúkọ ẹ sí ní bàjẹ́ ní táwa ń jà fún I am not fighting for the freedom of Yoruba nation alone. I am fighting for freedom liberation of Yoruba, as well as protection of our heritage and culture. That is what I stand for. But Mo dẹ̀ dúró fún kò sí ti yàtàkùbà bá yàtàkùbà bá yẹn ẹ̀jẹ̀. Èmi ìka gbogbo wọn ni. Ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo àwọn olóṣèlú tẹ́ ẹ̀ ń ṣe oògùn fún tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ kólé lọ́wọ́ olóṣèlú àwa bá yín kó tó contest. A ní bàbá mo fẹ́ contest mo dẹ̀ fẹ́ wọlé. Bàbá àní má wọ́rì àwọn ìyá mi òṣòro mà ní fa àwọn ìyá mi alẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní luṣẹ́ rẹ̀ fún ẹ máa dùn ún ẹ fẹ́ gbá iṣẹ́ kalẹ̀ ẹ rọ́ṣẹ́ fún wọn ẹ ṣèkìyà fún wọn bàbá ẹ ṣèkìyà ẹni tó bá kí kò sí ẹni náà kí lè kó gbọ́dọ̀ lè kojú ẹ̀ bàbá ẹ ṣẹ̀rù sí mi lára ẹnikẹ́ni tó bá rí mi káyà wọn kó má la gàrà tí má sọ̀rọ̀ kán má lè pẹ́ sọ mi ẹ ṣe gbogbo ẹ̀ fún wọn nígbà kan bá gbà á tí ń lọ tùdù tí wọ́n débẹ̀ àwọn láṣọ ìgbé agbára ìjọba ju tó oògùn lọ wọn ní ẹlọgbẹ wọn ẹ tì wọn mọ́lé àtàwọn àtọkùn yẹn tì wọn mọ́lé ẹ̀yin lẹdẹ ṣiṣẹ́ òkun iṣẹ́ tó yẹ kí ẹ fi ran àwùjọ kí ẹ fi ran àwùjọ lọ́wọ́ ìmí àtẹ̀tún jẹ́ mọ́fì ajẹ́ mọ́rìlì mọ́rìlì ìlú ìlú odidi ìlú àtàtẹ̀yìnwá bá yín àwa ṣògùn lọ́wọ́ yín kó ba lè kí ìka sómi kí aláboyún mú kó dẹ̀ bímọ òròká ni o kì sómi á lóun ka kùránì sí ń bò bá parí ẹ̀ agbe agbèlè yìí agbèlè aláboyún lọ́wọ́ tí wọ́n ní kò lè bí ìyẹn náà gbé mu abímọ ibi àmọ́ dùrù á ní àfáà yẹn mọ lóhun á kọ́dà bàbá òun bàbá òun ọ̀dọ̀ babaláwo ló dẹ̀ ti lọ sí o àwọn ni wọ́n ń gbógun tì yín ṣe bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe ṣe bẹ́ẹ̀ yìí lẹ́yìn ṣe fún wọn. èyí tẹ́ ẹ wọn wọ́n ti fi gé eyín jẹ láyé o oko tẹ ẹ dá wọn ní wọn ti fi ń dó oyin láyà o ẹ ẹ tí ì rí wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí pé kí ni mẹ̀kúnnù ló yẹ kẹ́ ẹ jà fún aráàlú ló yẹ kẹ́ ẹ lo gbogbo agbára tẹ́ ẹ ní kẹ́ ẹ lò láti fi ràn lọ́wọ́ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ tẹ́ bá lólóṣèlú tó dé inú yín á dùn wọ́n bá ti ṣiṣẹ́ àwọn fún wọn ṣe gbogbo ẹ̀ bóyá wọ́n gbé mọ́tò kan lé yín nídìí inú yín náà dùn ẹ̀ wọ́ ọ̀la ṣé kò tán yín láàyè ọ̀tá àbí àtàn sójú àbí òtún tó bá jẹ́ pé tó bá wá bá yín dẹ̀ ń kọ̀ fún wọn ni pé ọ̀ọ́kẹ́tì ẹ̀ kọ́kọ́ máa gbé wọn ìbúra tó níná nínú ẹ lára yín lábàá tẹ̀ ṣe búra lára yín látúnṣe òògùn ayẹ̀ búra àbí báwọn ṣe ń pè látúnṣe àtúnṣe fún lára ẹ̀ ráyé yín báyìí. mo ti sọ ọ́ tèmi bàbá mọ́rìlì eh, ìwò àgbà tó bá sọ àgbàdo mọ̀bí ó di dandan kó da aláwàdà ẹni lọ mo mọ̀ pé tèmi kéré ọ̀pọ̀lọpọ̀ sì máa fún mi jẹ bàbá ẹ máa gbà lódìdí ni a máa ń wọ́n fún yín ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá pinnu tẹ́ ẹ ní Yorùbá ò ní nísìnyí ọkàn pé kó sáà máa dàbúlẹ̀ dúró fún ní gbogbo ìgbà Ọlọ́run ò ní forí jì ní ẹ̀ ní bọ́ nínú ogun alẹ́ yìí ò ní sunwọ̀n ẹ̀yìn ní láyọ̀ torí ìran àwọn ọmọ Yorùbá mọ̀ pé ìyà ń jẹ wá ìyà ń jẹ wá ìyà ń jẹ mẹ̀kúnnù nílẹ̀ Yorùbá ìyà ń jẹ ìran ọmọ Yorùbá irú ìgbèkùn ìran ọmọ Yorùbá wà àkàkẹ́ sa gbogbo ipa yín kọ́ ọmọ Yorùbá bọ́ sílẹ̀ bàjẹ́ tá a bá tẹ̀ wá ní gbòmìnira ṣé ká máa bára wa jà lóòótọ́ ni bàbá torí bẹ́ẹ̀ ní mọ̀ mi tó tètè tètè tún mẹ́nu bà ọ̀rọ̀ Sunday Igboho orí ọmọ yẹn máa pa ní bàbá èyàn àgbàyà oníṣègùn olùsọkúsọ bí nǹkan nínú àwọn ẹranko burúkú wọ̀nyí tó pera àwọn oníkìní kan láti lọ ọmọ kékeré ìyẹn náà jáde bẹ́ẹ̀ sì ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Gani Adams ó bẹ́ẹ̀ sì ní bú ààrẹ ọ̀nà kankan fún ó pé Gani Adams ó pé oríṣiríṣi orúkọ ààrẹ ọ̀nà kan ọmọ kékeré tí ò ti bóyá lọmọ yẹn lè ju thirty sí thirty five ó bẹ́ẹ̀ sì ní pààrẹ lóríṣiríṣi orúkọ ó bú ààrẹ ó sọ̀rọ̀ sí iṣẹ́ tí wọ́n fi rán ni ìyẹn tiẹ̀ ó tiẹ̀ ti gbègbú fáàsì ló gbọ́dọ̀ gbogbo yìí pátápátá tẹ́ẹ̀rẹ́ ni wà ní ìsinmi tó jẹ́ pé ẹja jà kẹjà mi ò sọ pọ́tì mi ò sọ pé ààrẹ mọ́ pé ààrẹ mọ́ mi ò sọ pé Sunday Igboho mọ́ mi ò sọ pé àwọn ní ibẹ̀ mọ́ mọ́ kò sẹ́ni tó pé èèyàn máa rìn orílẹ̀ máa ń jì that is bọ́lọ̀ ṣe dá ènìyàn ni ṣùgbọ́n ẹ ẹ ẹ ẹ ẹ tábà ní ká jẹ kúrú kó tán ẹ ṣe jẹ ká jẹ kó tán pátápátá ká yé gbẹwẹ sáwọ kàkà kọrọ tán ìdílé tó ń dákun báàrẹ ṣe wà yìí mi ò rí pé mi ò lérò pé ààrẹ dédé jáde kó lọ wá ẹnikẹ́ni kó lọ wájà ẹnikẹ́ni iṣẹ́ ẹ̀ ló ṣe ààrẹ ọ̀nà kakanfò yorùbá ni he has the right to speak tí ẹni tí bá ṣẹlẹ̀ ní ìlú kankan tó lè dá wàhálà bẹ̀ ẹ ó ní ẹ̀tọ́ láti sọ torí ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ yorùbá ni kì í ṣe tọ̀yọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kì í ṣààrẹ ọ̀nà kakanfò ọ̀yọ́ ààrẹ ọ̀nà kakanfò ìwó ni ààrẹ ọ̀nà kakanfò ọ̀yọ́ ààrẹ ọ̀nà kakanfò ìbàdàn ti abẹ́òkúta ti èkó tó ondo state tọ̀yọ́ state togun state tọ̀sùn state ti kwara state everywhere tó jẹ́ ilẹ̀ yorùbá àárọ̀ ọ̀dọ̀ kankan fún gbogbo ẹ̀ ló jẹ́ kò sí ní mẹ́tàlá yín fẹ́ ṣe tó bá wọ ìwọlé ni wọn bí mẹ́tàlá yín dákẹ́ mọ́ tẹ kí ẹ má bá wọn fún ààrẹ náà pé tó bá kàn tó sọ pé lókun ọ̀fẹ́ màá ní á sọ pé kán gún ìdí yín bàbá kán fi gò gún ìdí yín dákẹ́ mọ́ bó ṣe lọ ààrẹ náà pé ààrẹ ọ̀nà kankan wò lóògùn ọ̀fẹ́ o tí wọ́n bá wọ ilẹ̀ ìwò bàbá ó sàn lójú tẹ́ bá yọjú tẹ́ tẹríba kẹ́ ẹ bá ò kẹ́ kẹ́ ẹ fún ní respect bàbá ẹ̀rí mu jẹ fáàtì lẹ́gbọ́n yẹn ká ní yí kan. ẹ̀yin ìka ọba yẹn ẹ má balẹ̀ Yorùbá jẹ́ mọ́ àwa àwa ọ̀dọ́ àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wọ́n ilẹ̀ ìyá ń jẹ ẹ bá ọjọ́ ọ̀la jẹ́ fún gbogbo wa ẹ ti bá ayé ti yín jẹ́ gbogbo bàbá yẹn kẹ́ dìde ká ẹ̀jà àwa dìde sí ìyẹn bẹ̀rẹ̀ sí nínú gbogbo ẹ̀ lé kókókókókókó à ń bẹ̀bẹ̀ kí ìbáṣepọ̀ kí ìrẹ́pọ̀ kó wà láàárín àwọn tó pera wọn lágbàgbà ilẹ̀ Yorùbá kí Yorùbá lè mọ nǹkan tó kàn nẹ́ẹ̀sì kàkà bẹ́ẹ̀ ṣe lẹ̀ ẹ̀ ṣáná sí ni ẹ̀ ń bu pẹtiróòlù sí ìṣẹ̀dá àwọn ọmọ Yorùbá ò ní kò ní dáríjì ní o bàbá mo sọ eléyìí mo gbẹnu dúró náà ọmọlúkà ni mo jẹ kò sí kan ẹ kúlé padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá láì fi àkókò mi ṣòfò we have some properties for sale gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí a ní properties sí Ondo State a ní sí Èkó a ní sí Ìbàdàn a dẹ̀ ní sí Èkìtì ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ londo state a ní àwọn ilé táwọn èèyàn fẹ́ tà wọn kó sì kí àwa ó wà adẹ̀ nílẹ̀ ilẹ̀ wà lálágbàká ní area government house face to face nítòsí immigration lálágbàká èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí wa three plot two thousand square ó tún lé o ó wà lálágbàká tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ kọ́ńtà ọmọlúkà great tea yìí pẹ̀lú nọ́mbà tí mo pín sójú fọ́nrán yìí. Hmm. bákan náà ni a ní àwọn ilé sí ṣàgàrí lọ́nà bíi méjì ní ṣàgàrí tó wà fún títà ẹ kàn sí wa ká fi ká lọbẹ̀ ká ṣe fídíò ẹ̀kẹ́ rí so that ká dẹ̀ lọ sọ̀rọ̀ tó bá dẹ̀ jẹ́ lẹ́kọ̀ọ́ aláwọn ilé náà sí èkó fún títà a ní sí láfẹ́nwá lógùn state a ní sí owódé elégbé lọ́nà ìkòròdú a ní síbẹ̀ èyí tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ kàn sí wa tó bá dẹ̀ jẹ́ oko lẹ fẹ́ fi ṣe ẹkùn sọmọlúkà ilẹ̀ wà ní rẹpẹtẹ ní èkìtì lóńdó àti ní èkó bákan náà ilẹ̀ wà dáadáa ẹ̀yin ní kẹ́ẹ̀kan sí wa a máa bá yín make arrangement àwa ò ní introduce ilẹ̀ tí ò legit a kì í introduce ẹ̀ sí náà property tá a bá fẹ́ introduce yín sí a rí i pé kì í ṣe tẹ́ máa wá padà fà wá lọ́la lọ́mọlúkà ìwọ ni ó ìwọ rárá ká tó lè fọwọ́ sọ̀yà fún mi gbogbo ẹ̀ pátápátá á ṣe ìwádìí ẹ̀ fínífíní àdúgbò kúkú kò lẹ́jọ́ nínú ká tó introduce mi sí tó bá dẹ̀ kì í ṣe àti lọ́ọ̀yà tiẹ̀ àti tiwọn ẹ jọ ṣe ìwé á pé pérépéré pẹ̀lú gbogbo necessary document tí wàá gba nǹkan ẹ̀ dání ni so ẹ contact wa tẹ ẹ bá nífẹ̀ẹ́ sí kankan náà àwọn property tá a ní sílẹ̀ bí ògo ti ń jẹ́ tọ́lọ́run ọmọ ló kà máa dání lóhùn tẹ ẹ bá dẹ̀ pè mí tí mi ò tètè gbé ẹ má ju ẹ má kàn ṣe wàhálà ẹ kàn send message ọmọlúkà please call me òtítọ́ ẹ send message yẹn ọmọlúkà pè mí tàbí please call me tàbí kẹ́ ṣe voice note màá gbọ́ ó dá mi lójú màá dẹ̀ fún yín ní reply God will continue to bless you ẹ má wàá gbàgbé rẹ́kọ̀dù ọmọlúkà tuntun tó ń bọ̀ lọ́nà rẹ́kọ̀dù ọmọlúkà tuntun tí mo pàkọ́lé ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀rọ̀ <laughs> ìpínlẹ̀ ọ̀rọ̀ hmm? ìpínlẹ̀ ọ̀rọ̀ rẹ́kọ̀dù yẹn máa hí ìtò máa ń gbé kan. Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ o ẹ ò ní odò mi bá rèrè Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ o ẹ ò ní odò mi bá rèrè. Ó máa hí ti gan on the top la máa lọ́ọ̀jì ẹ̀ lákùrẹ́ ní ẹgbẹ́ dàpọ̀ ilé tó kù di ẹni tí àwọn mi nínú Facebook ó yá ẹ̀ tí ì pin bẹ́ẹ̀ ṣe ń pin yẹn máa kọ́ ìbùkún ní fónílẹ̀ èdè Yorùbá ẹ̀yin tí àwọn mi ní TikTok máa lọ síbẹ̀ ìbùkún ní fónílẹ̀ èdè thank you uh, Prince of Africa God will continue to bless you màá mi kò mi wà mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ fún adigunjì tàbí yìí ti goals wa lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ṣe ṣe ṣe mo mọ rírì tẹ́ ṣe inú mi sì ní àṣẹ sì ní ẹ̀yin tẹ̀mí ní youtube ṣe é wa o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe pa mo appreciate gbogbo yín o ẹ fún wa ń bí ti ẹ̀yin ti youtube ẹ kì í fún wa o ẹ ti ríbi tí sáìn dọ́là wà ẹ kílíkì ẹ máa mọ ọmọdé máa é ẹ fún wa five dollar ten dollar gbogbo ẹ náà rẹ ẹbí ẹbí múnú wa á dùn ní hmm, ẹ máa fún wa bàbá ti ń ṣètò ọlọ́run àpọ́n yín lọ́run àtúbọ̀ máa gbé ọwọ́ yín sókè ojú ò ní tì yín bí ẹ ti mú kò ní tán bẹ́ẹ̀ ẹ fi yẹn kọ́ lójú wa ni ẹ ṣe mo dúpẹ́ ẹ má dẹ̀ gbàgbé ọmọ olúkà ẹ má fi wá lẹ̀ o ó kéré ní sọ̀yìn dáhùn o God will bless you ẹ ṣe mo dúpẹ́ ó yàtọ̀ sí ní kọ́tí ẹ̀bùkún ní fún orílẹ̀-èdè Yorùbá mélòó mo ti rí Òjó Olúyẹmisí true talk okay Abíọ́dún Bọ́dẹ̀dé ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá that is one Adéfẹ́mi Òjò Kanlẹ̀ that is two Adéfẹ́mi akíntúndé ọbádìpẹ̀ ó di ó yá ẹ máa kọ́ ẹ máa kọ́ ẹ máa kọ́ ìbùkún níbo nílẹ̀ yorùbá ẹ má dùn pẹ́ o ẹ má dùn pẹ́ o ọmọ ọdún kan lọ nu wo ẹ má dùn pẹ́ o ẹ má dùn pẹ́ o ẹ má dùn pẹ́ o God bless you ó yá kọ́ tiẹ̀ ìbùkún níbo nílẹ̀ èdè yorùbá tó bá fẹ́ rí ọmọ ọdún kan kò sí nọ́mbà tí mo kọ yẹn kò jù bẹ́ẹ̀ lọ zero seven zero four six zero nine two four eighty four lẹ́ẹ̀kan sí zero seven zero four six zero nine two four eighty four ẹ̀yin tẹ́ bá wà ní outside Nigeria ẹ ti mọ bá ṣe ń plus two three four lẹ́ẹ̀ máa fi síwájú ẹ wá fi seven zero yẹn ẹ wá fi tẹ̀lé ẹ ṣé mo dúpẹ́ o.